ìfihàn orí kejìlélógún. ó wá fi odò omi ìyè hàn mí tí ó mọ́ gaara bíi dígí ó ń ti ibi ìtẹ́ ọlọ́run àti ọ̀dọ́ àgùntàn ṣàn wá ó gba àárín títì ìlú náà igi ìyè kan wà ní ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀kan wà ní ẹ̀gbẹ́ òsì odò náà igi ìyè yìí ń so èso méjìlá ọ̀kan ní oṣooṣù ewé igi náà wà fún ìwòsàn àwọn orílẹ̀-èdè kò ní sí ègún mọ́ ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn yóò wà níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò máa sìn ín wọn ó rí i lójúkojú orúkọ rẹ̀ yóò sì wà níwájú wọn kò ní sí òru mọ́ bẹ́ẹ̀ ni wọn kò ní nílò ìmọ́lẹ̀ àtùpà tàbí ìmọ́lẹ̀ oòrùn nítorí olúwa ọlọ́run wọn ni yóò jẹ́ ìmọ́lẹ̀ fún wọn wọn yóò sì máa jọba láé àti láéláé ó tún sọ fún mi pé. òdodo àti òtítọ́ ni àwọn ọ̀rọ̀ yìí olúwa ọlọ́run tí ó mí sínú àwọn wòlíì rẹ̀ ni ó rán áńgẹ́lì rẹ̀ pé kí ó fi àwọn ohun tí ó ní láti ṣẹlẹ̀ láìpẹ́ hàn àwọn ìránṣẹ́ rẹ̀. mò ń bọ̀ kíákíá ẹni tí ó bá pa àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́ ṣe oríire. èmi Jòhánù ni mo gbọ́ nǹkan wọ̀nyí tí mo sì rí wọn nígbà tí mo gbọ́ tí mo sì rí wọn mo dojúbolẹ̀ níwájú áńgẹ́lì tí ó fi wọ́n hàn mí ṣùgbọ́n ó sọ fún mi pé èèwọ̀ má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi náà àti ti àwọn wòlíì arákùnrin rẹ àti ti àwọn tí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ ìwé yìí mọ́ ọlọ́run ni kí o júbà. ó tún sọ fún mi pé. má ṣe fi èdìdí di àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí nítorí àkókò tí wọn yóò ṣẹ́sún mọ́ tòsí. ẹni tí ó bá ń hùwà burúkú kí ó máa hùwà burúkú rẹ̀ bọ̀ ẹni tí ó bá ń ṣe ohun èrí kí ó máa ṣe ohun èrí rẹ̀ bọ̀ ẹni tí ó bá ń hùwà rere kí ó máa hùwà rere rẹ̀ bọ̀ ẹni tí ó ya ara rẹ̀ sọ́tọ̀ fún ọlọ́run kí ó máa ya ara rẹ̀ sọ́tọ̀ fún ọlọ́run bọ̀. mò ń bọ̀ ní kíá èrè mi sì wà lọ́wọ́ mi tí wọ́n ò fún ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí èmi ní alpha àti omega ẹni àkọ́kọ́ àti ẹni ìkẹyìn ìbẹ̀rẹ̀ àti òpin àwọn tí wọ́n bá fọ aṣọ wọn ṣe oríire wọn ò ní àṣẹ láti dé ibi igi ìyè wọn ò sì gba ẹnu ọ̀nà wọ inú ìlú mímọ́ náà lóde ni àwọn ajá yóò wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti àwọn tí wọ́n fẹ́ràn láti máa ṣe èké èmi Jésù ni mo rán áńgẹ́lì mi láti jíṣẹ́ gbogbo nǹkan wọ̀nyí fún ẹ̀yin ìjọ èmi gan ni gbòǹgbò àti ọmọ dáfídì èmi ni ìràwọ̀ òwúrọ̀. ẹ̀mí àti ìyàwó wí pé máa bọ̀ ẹni tí ó bá ní láti sọ pé máa bọ̀ ẹni tí ò fẹ́ máa ń bẹ kí ó wá ẹni tí ó bá fẹ́ ní omi omi ìlú lọ́fẹ̀ẹ́. mò ń kìlọ̀ fún gbogbo ẹni tí ó bá gbọ́ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí bí ẹnikẹ́ni bá fi nǹkan kan kún Ọlọ́run yóò fi kún àwọn ìyà rẹ̀ tí a ti kọ sínú ìwé yìí bí ẹnikẹ́ni bá mú nǹkan kan kúrò nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí ọlọ́run yóò mú ìpín rẹ̀ kúrò lára igi ìyè àti kúrò nínú ìlú mímọ́ náà gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé yìí ẹni tí ó jẹ́rìí sí nǹkan wọ̀nyí sọ pé. bẹ́ẹ̀ ni tètè máa bọ̀. àmín máa bọ̀ olúwa jésù kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kí ó wà pẹ̀lú gbogbo yín.